sáré mami mami kí ló dé náà kí ló ṣe yín. ìyá wa lé báwo ló ṣe wá ń ṣe yín báyìí ẹ pẹ̀lẹ́ ṣe bọ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ṣe bọ omi náà dà rárá má lé mi ìró mi bẹ́ẹ̀ mi ìró mi bẹ́ẹ̀ ó yà jẹ ẹ jẹ pẹ̀lẹ́ ẹ jẹ ká lọ ẹ jẹ ká lọ ẹ ah, pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mọ mi pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́. bí ó bá tiẹ̀ ní ká gbogbo owó tí a fẹ́ san péréje ló máa kọ. ẹ ó lọ. ìgbàgbọ́ ṣe pàtàkì o kò sí nǹkan tí ó bá ti dé báyọ̀ èèyàn máa ń fara wọn torí àìdélẹ̀ ní ara ò tí ì gbà wọ́n ti pákọ̀ a gbìyànjú tó ṣùgbọ́n àwa kan ń gbìyànjú. lọ́sọ̀. ẹ o aha. ilé wọn ni wọn kó mọ wá bí o. bẹ́ẹ̀ni mo ìdílé náà wọn ní ẹsẹ jáde òun fọkàn ó gbé ìjọba wà ilé kí wọn yín. yàrá bọ kàn ló ń bọ sàn ó ní màfẹ́ mi káyé má mú mi ń jà yé mi ní ọ̀gbìn mi màmá jẹ́ mọ̀ jà yé lọ sí náà nípa ọ̀rọ̀ tí mo bá ń sọ náà ní nípa ọ̀rọ̀ yìí. mo ń bọ̀jọ̀ wọ́n ní wọ́n ti di ń gbọ́dọ̀ kọ́ ọ̀gá wèrè lórí ọ̀gbọ́n owó ṣùgbọ́n lọ́wọ́ náà wá sí ẹran fún mi. mo fẹ́ jẹun. mo fẹ́ jẹun ọ̀wá kan sọ́dọ̀ àwọn alápàdà náà gbọ́ àbọ̀ ọmọ gàfúrà nìkan lọ́kùnrin mọ́lẹ́kọ̀ọ́ dá orí rẹ̀ wọ́n ní kí ló ń sẹ́kọ̀ọ́ lẹ́ran ń wọ̀ jẹ́ níbẹ̀ ọyọ lórí tomato ó lọ́nu tomato yẹn fún ọ̀gbẹ́ mo fẹ́ tòmá ọmọ ìjọba láti ṣẹ́yìn fún mi yẹ kí n sọ̀rọ̀ fún franklin lónìí apẹ̀tì àǹtí mi tó jẹ́ mọ̀mọ́ rẹ̀ kọ́lọ̀ fọ̀ nǹkan ọ̀dẹ́ bá dẹ́sẹ̀ sí ápò tí wọn mo fẹ́ wù mọ́ lára ni ọ̀yọ́ tẹ kọ́bọ̀ mi mọ́lẹ̀ tó láti mi ọ̀dà yẹ orúkẹ́ àǹtí mi ilẹ̀ ibi ọba wà ìdílé òtún àti ìlú tẹ̀. òtún tí màmá rẹ̀ ò fi arọ tán òtún tí màmá rẹ̀ ò fi arọ tán pèmí gbé ọ̀dọ̀ wọn o níjọ́ kan gbàdúmọ̀ níjọ́ kan báyìí lálẹ́ báyìí gàrí dànù ni yóò bá bu gàrí bàbá ń báyìí ọwọ́ ní ìwọ̀n wọn ò tóbi ó wọn dúkú lọ́dọ̀ tó yàn má gbà ọwọ́ wọn ìbùbá yìí àbọ̀ ó kò mẹ́sàn àti ìwọ̀n àti ìwọ̀n pọ̀ gàrí lọ àgbẹ̀ gàrí wọn kọ́dọ̀ kó wẹ̀rẹ́ àti gàrí kọ́ fún wa omi lọ́jà gàrí mo ti mọ gbogbo ẹ̀ mọ́ kókó thirty minutes báyìí nínú gàrí báyìí lọ́mọ́ mi àti ìlú fẹ́ lọ́dọ̀ ìsàlẹ̀ ìmọ̀ àwọn ìsílẹ̀kùnlé àwọn lẹ́ẹ̀mejì wọn bá ti sí láàrọ wọn bá ti sì láàrọ báyìí kò tún ṣe sí mọ́. ilẹ̀kùn ọjọ́ tẹ pé alibiri wọ́n yí sí ni o dáhà sọ pé kọ́kọ́rọ́ ọbẹ̀ ni ọ bàjẹ́ ni màmá rẹ̀ mú dénú tí ì bá sọmọ tó lọ́kàn ọlọ́run bá ń pọ̀ bàtọ̀ rẹ̀ wọ́n mọ̀ wọn náà lọ́wọ́ ń bá wa lónìí lọ́run wá fẹ́ àwọn náà sínú oko pé ọlọ́run sàánú wa pé a lè máa jẹran tí ọ̀dà ìpè mú kó wájú wa rẹ́rẹ́rẹ́ tí ò ṣe tó mọ́ wa sí i láti máa mọ àwọn ọtí tó ní NAFDAC nọ́mbà àwa náà rè lónìí rárá lọ́lọ́run kẹwàá lẹ́gbẹ́ àdúgbò lórí white plastic chair wọ́n ló gbẹ́dẹ́ bu wájú wa àwọn ìjọba ti lónìí ọ̀rọ̀ ní ìjọba dọ̀la ẹ wo ẹ gbogbo ní mo bọ́ lọ́wọ́ mẹ́tọ́ fẹ́ nira o làwọn akékèké yàtọ̀ jẹ mí o ti tó lẹ́mu máa gbọ́dọ̀ ń sọ ẹ̀mí mi gbọ́dọ̀ mú kó lẹ́mu ní sáyà ẹ mo kò sí ní mo kiri rí bá àti rẹ̀ mo má kiri ẹ̀ sá àti èmi. kúkú tá a máa bá yín sọ wọ́n máa sọ̀rọ̀ jù kan ṣèbí àtúwọ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ilẹ̀ pé mo sì wá nínà ìlóde ìyá ìtẹ̀lẹ̀ ń sọ̀rọ̀ fẹ́ jìnnà rárá yìí ó ti kú ọmọdé wa bá yẹ fún ẹ̀bẹ̀rẹ̀ jìnnà tó tó yẹ rárá yìí ìgbà yín sọ̀rọ̀ ẹ̀kúgbà fẹ́ ìgbà yín jìnnà ìgbà yín sọ̀rọ̀. ẹ̀ẹ́dì ẹ̀kọ́ ní asọ́nà wọn jẹ́ rúpa ti pẹ́ ní ọmọ ìgbà alájọ mi tọ́wọ́ òun èsì àbúrò mi dàrẹ́tì tọ́wọ́n pa gbọ́ ọmọ agbó lé bí mo lẹ́ǹtì lé sí ìgbẹ́ni ọ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ èmi ò kúrò lábúrò mi fáwọn èèyàn o close mami torí àtijọ́ náà dẹ̀ lọ sí nǹkan kan tó yọ close mami ẹ̀yìn láwọn family kì í sáà ṣe wọ nǹkan wọn dábí ọ̀dà láwọn yẹn wájú kí wọ́n bá lówó lọ́wọ́ wọn ayé jẹ ẹ pé mi tẹ̀ sí ọ̀pọ̀ àwọn ìṣòro owó àwẹ̀ o jẹ́ kó lè o pé ẹ tí mò ń bá sọ̀rọ̀ family tèmi ní tí yẹ sí ṣe mọ̀ sọ fún un lóla láti mi bá fún un á lè appreciate pé just by pé mo fún by privilege anyway. Mm. Right bí èlò ló wọ twenty thousand mo sọ fún yín last time twenty thousand ní sẹ. twenty thousand ìlú ẹ̀kọ́ yẹ kápẹ́tà twenty thousand nígbà mímú àní màmá rẹ̀ ọ̀dà wọ́lọ́ bá ń gbé bùkátà àbọ̀kọ̀ bá àbọ̀kọ̀ tí náà kú ọmọ yẹn tí ọmọ yẹn kátó ọmọdé àti nílànà twenty thousand tó tọ́pẹ́ fún ọ ó ní báyàbáyà máa fún ọ àbí ọ̀jọ̀ lọ́rùn. ọ̀jọ̀ lọ́rùn. ọ̀jọ̀ lọ́rùn náà wá jẹ jẹ ó nínú tí mo fẹ́ fún ọ. èmi á jẹ ọṣà. ọwọ́ ẹkẹ. ìfẹ́ jẹ. ẹ máa lẹ máa lọ wọn máa lọ orúkọ lọ fún mi. ẹ ẹ ṣe mo dúpẹ́. ẹ kó pàdé lórí lórí wá ní kó ti bọ́ rẹ̀ ní balabala ń fún ọ wọn wà sí ní òkú ọba sí ní ìfún ọ nínú kan mọ́ o. kí tó bá lọ. ẹ kì í wọ́n sàn àní ọmọ sìn mí nígbà tí mo jà tì mí lówó gan. wọ́n ní kò bá sí wọn máa pè é ní ìpàdé ọlọ́ba ọmọ tó ń mọ wọ́n bá dárí jìnnà sí ẹ̀ lọ́rùn á bí ṣé mo lè lóṣù mi kẹ́ ẹ̀ ẹ̀ bá. ìwọ̀nba owó tí dókítà ní kí wọ́n mú wá díẹ̀ tí wọ́n rí inú owó yẹn i mean díẹ̀ tí wọ́n rí bẹ̀ wọ́n tó mú dé hospital ẹ̀rọ ti dákẹ́ ó dùn mí gidigidi ó dùn mí gidigidigidi kò ẹjọ́ ẹ̀ máa kò ẹjọ́ ẹ̀ ara ẹ wo ẹ wá bìlí orúkọ tí màá yẹ jẹ àrùwò lò orówó lò kọ̀ọ̀kan mm-hmm. orúkọ òwúrọ̀ ara orúkọ kọ́ni iṣu kó lọ́ọ̀ fún ìrìn àjò àníbí ayé lálùbáríkà ní mm-hmm. orúkọ àròwò ṣẹgbẹ́ gbowó rìn gbé náírà sọ́wọ́ gbé pọ̀n ìyẹn kọ́ ni ìyẹn kọ́ ló máa dìtámì àti yìí láàrin orí ni. orí ìmọ̀ ọmọdé tèmi ọmọ mi díẹ̀ ọmọkùnrin bàbá ọ̀rẹ́ ọ̀rẹ́ tó ní in that age at least ah, láti rìn díẹ̀ ní ayé ọmọ bó ṣe yẹ bí ọmọ fún ọ tó ní díẹ̀ ọmọ tó ní sọ fún ọ̀rẹ́ kó sọ bàbá ẹ̀ bẹ́ẹ̀ tó bá sọ fún ọ bẹ́ẹ̀ ayé wọn yóò mọ kúrò wọn ò tó yìí náà mo yẹ yí ẹ̀sọ́ ti wà. èmi ò ní sọ. àkàkà ti ká wọlé àkàkà ti ká wọ́ọ̀ṣì dáadáa kú ti ní ọba ti sọmọ bíbí inú tó yẹ mí lọ́jọ́ tó ṣe àwọn àgbà tó bá báyìí àwọn àgbà ní ilẹ̀ òní yọ arúgbó ilẹ̀ òní yọ ọ lẹ́nu ó ti bá gbà yìí. ọ̀tọ̀ọ̀tọ̀ àjànàkú lọ sóò lójú lọ́jà bàlájà bá rìn kò gbọdọ̀ ṣeé so amú so amú so amú àwọn ló fún ọ̀lúùlà ńgbà wọn kébù sílẹ̀ lálẹ́jọ́ ọ̀run ọ̀lúùlà tó bá ṣe bí ìwọ́n ti arúgbó ní ẹni kóró olóògbé ikú tó kúrò ọ̀rọ̀ ìpọ́nlẹ̀ nìkan ikú kàjá kéde òlu wọn ò ní kọ́gàdẹ̀ kéde ìlú ikú lórí rẹ̀ bọ́ àṣẹ sọ ọ̀gbẹ́ gbogbo ọ̀rọ̀ tá a jọ sọ èyí tó tiẹ̀ wá ṣe pàtàkì jù ń bẹ̀ ni wípé nǹkan ọmọkùnrin rẹ tá a lò èyí tá a fi ṣiṣẹ́ ajé yìí <laughs> ah, ó lè bóbi ń ṣe àwọn kò lè dán láé láé ṣe màá ṣáà lè bóbi rìn ṣe. ah mọ́nà kásá owó ńkọ́ ah, ìwọ àti owó lẹ́jọ́ máa sùn lẹ́jọ́ máa dì ah, níṣẹ́ òtúmọ̀sí mọ́ ọmọ ìyá ọmọ tó ìjáde láyé àṣẹ́gun arọ́wọ́rọ́ ire lójú owó rí ire ní kójú rẹ máa rí àṣẹ ire ni wọ́n bá ní ilẹ̀ ayára àlùbáríkà ire kó máa jẹ́ ti. dádì èmi náà ní ọ̀rọ̀ kan tí mo ti fẹ́ bá yín sọ láti fi ọjọ́ méjì síjọ́ mẹ́ta. ó mo kàn wó ni o látìgbà tí wọ́n lè ti ṣaláìsí èmi pẹ̀lú iná ni lájọ́ ń lọ lájọ́ ń bọ̀ nínú ilé ní gbogbo ìgbà mo wá wò ó pé dádì kẹ́ ẹ fẹ́ ọmọbìnrin kékeré kan ó wù mí kẹ́ fẹ́ yàwó a lè máa tọ́jú yín dáadáa ju bí tọ̀dọ̀ mi lọ. ìwọ nìyẹn. ẹ ṣé mọ̀ kò síyàwó kan tẹ̀sẹ̀ fẹ́ fẹ́ sìn ẹ fẹ́ gbé wá sínú ilé tó ṣẹlẹ̀ máa fìyà jẹ mí níbi tí mo dé yìí mo ti dàgbà tó nà ó wọ́n lè máa bá mi tọ́jú yín dáadáa ó níbi tẹ́mi máa ṣe mọ̀. làwọn àlè iṣu ọmọ àjìnà fún ẹ̀jẹ̀ wàá rí bá ti ṣe wàá dẹ̀rọ̀ náà gbígbà mo ti gbọ́ nǹkan tí o sọ màá rò ó. ibi tó lóun lọ má pẹ́ kó tó padà ọ̀hún. Thank you. tí ó sì ǹjọ́ òjò ǹjọ́ ọ̀dà ọjọ́ tí ò sí nǹkankan tó jẹ́ mi àtiwọ́ ni awakọ̀ kékeré ká parí assignment wa ká dẹ̀ dé lọ́kàn láyà sílẹ̀ màá sọ pé nǹkankan ṣe mí mi ò jẹ́ ṣe irú ẹ̀ fún ẹ ẹ̀ẹ́n mi ò jẹ́ ṣe irú ẹ̀ fún ẹ àti wípé ṣé bí kì í kàn lọ sáàfù lásán ni tí wọ́n ti parí lọ́dún yìí wọ́n náà máa tún wọ ọbẹ̀ lọ́dún tó tẹ̀lé wọ́n náà máa ṣe tọ́dún ẹ̀ nìyẹn kò dẹ̀ ṣe tọ́ka méjì ká wa sínú ilé ká láyà ẹ̀ẹ́n ṣojú bẹ́ẹ̀ ni ṣọwárí kẹ́mi wọ́n á fi ń da ẹ lójú lónìí bí ayé àti ọ̀run ń kọjá lọ bíná ń jó bó lè jà ìwọ ni màá fẹ́ gẹ́gẹ́ bí aya sínú ilé mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nǹkan kí nǹkan nǹkan kí nǹkan tó bá wù kó lè ṣẹlẹ̀ ìwọ ni mo máa fẹ́ níyàwó. ọ̀la wálé. Hmm? bí ọkọ èmi olúwakẹ́mi ròkun bí ọkọ èmi olúwakẹ́mi rọ̀ṣà èbúté ìwọ ọláwálé ni màá wá sọ̀kalẹ̀ sí. Are you sure? Very sure. Kẹ́misọ́lá. wọ́n wà òkè ṣé mo ti ṣe fẹ́ náà yín. ó dà bẹ́ẹ̀ sáà. ẹ̀lẹ́ sà ẹ̀lẹ́ kò yá nǹkan kan ní sà. òròkórí àwọn bọ̀dá ẹ̀ ò dá. wọ́n wà táwọn owó lórí ọ̀yọ́ ẹlẹ́dàá ní báwo ni. ti lò ẹ́ ṣe nínú ayé èmi àti àbúrò mi nítorí wípé tá a bá ṣe ní lóore ọpẹ́ là ń dá ṣe gan gidi gan. Hmm. Eh, bro ẹ need láti máa dúpẹ́ lọ́wọ́ mi all the time ẹ dẹ̀ máa ní bọ́lá do this bọ́lá do that ṣé ojoojúmọ́ lè fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ mi ni ẹ̀wù ọlọ́run ló ní orí lọ́dọ̀. <laughs> ẹ jọ nítorí ọlọ́run rántí ọmọ ẹni tó ń ṣe o jọ ibi tó ń lọ yìí má débẹ̀ kó lọ máa misbehave o. ẹ̀ẹ́dẹ̀ gbà mí lọ́wọ́ bọ̀dá mi ẹ̀ẹ́dẹ̀ ń sọ̀rọ̀ bí ọ̀sẹ̀ pẹ̀sẹ̀ mọ́ mi lénìí ẹ́ aṣáà àtijọ́ ń bọ̀ náà ọjọ́ ti pẹ́ ilẹ̀ ti ta sí i ẹ kẹ́ ẹ ti mọ̀ wá mí náà nǹkan tí mo lè ṣe àti mi ò lè ṣe. mo trust ẹ náà. ṣe wá rí ibi tá à ń lọ yìí tí ọlọ́run bá fi lè gbọ́wọ́ sí tábọ́lá ń lè ṣiṣẹ́ tá fẹ́ lọ ṣe in fact mo máa ma worship wọn. Ah, ah kí ló dé ìyá ọkọ mi ọlọ́run ọba nìkan ló jẹ́ ká máa worship kò ń ṣe pé àwọn èèyàn la máa máa worship ara wa ṣe ti gbọ́ ọlọ́run nìkan òun nìkan máa worship. tó wáyé pẹ́yìn lẹ sọ bẹ́ẹ̀ èmi ṣàmọ̀ pé tá a bá fi lè dán tí kinní ẹ bá fi lè click báyìí lẹ́yìn ọlọ́run ẹ̀yin ló kàn. ṣé ti um, ẹ rí òwe àwọn Yorùbá ló sọ wípé tí ọlọ́run bá máa ṣe ni láàánú kò ní sọ̀kalẹ̀ wá. So láti wá ṣe wá ní oore èèyàn kan ló máa fi ṣe áńgẹ́lì sábàbí fún ọmọ ẹ̀dá ádámù ó ṣe gan gidi gan ìwọ ni áńgẹ́lì mi. honey you can say that again and again. that's my baby. Um, bẹ́ẹ̀ ṣe wá ń lọ ẹ̀jọ̀ ẹ má sáré. ẹ jọ. mo ti gbọ́ bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni mi ee lọ́ọ̀bù kí lì mí àwọn ń da ah, iyọ̀ ah, kí ló dé tẹ̀ ìjọba wọn ẹ̀yà àwọn ọkọ mi ò sí ẹ ṣé mi ni kí n drive abẹ́yìn. no anyhow ẹ jẹ́ kí wà yìí ẹ tọ́lá torí pé tí n bá drive yìí máa sáré ok bóyá. siri bye bye. ẹ ṣàkọlọ́ ọ̀sùn wa. take good care of my head girl. <laughs> èmi ń kọ́. ọjọ́ wúni ọjọ́. Eh, Táyọ̀. Táyọ̀. Ẹ ṣí géètì yẹn, ẹ ṣí géètì yẹn. Save Johnny. Ìyáwó. é géètì yẹn, é géètì yẹn Olha. náà. Ọ̀ya, ìbọ̀bọ̀. Olha all right. Olha. Ó ní pàyẹ̀ tí kò. Ọ̀gá mi. ṣé jọ̀ọ́ ni ẹ̀rọ ti máa ń sọ fún ẹ erépè ti máa ń kọ́ ni. wo ó dà yín pé iṣẹ́ iṣẹ́ rẹ̀ ló kù. kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí inú pè mí sókè dẹ̀ mí sílẹ̀ òun mí sókè òun mí sílẹ̀ tí wọ́n kọ́ bó ṣe mí yẹn ìgò ẹ̀jẹ̀ kan ti lọ ná má dá ọ̀tún ẹ̀ kí ló ṣe yẹ. ó wá di girlfriend mi ó yàwó náà lẹ́nu girlfriend mi ni bàbá mi fẹ́ wà ṣé wàá nígbà tíyàwó ẹ̀ ti wọnú ilé kò jẹ́ kí n nísìnyí ọjọ́ kan kò jẹ́ kí n nísìnyí àyàfi tá a bá padà bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa bá ṣe ń fẹ́ra wa bọ̀ náà àmọ́ ni kò ṣeé ṣe ah, ó wá gbà mí ọ̀rọ̀ yìí ti wá ó ti wá so sí kò ṣeé ká báyìí àti wá ka tán ó wọ̀ ó wọ̀ sí kò ṣeé he àti wá he tán á sì í ó di kò ṣeé jẹ ní tí mo rí nìyẹn fine ok ẹ tó bá sọ pé kó máa kó máa padà ṣeun fine tí kìí sọ kí nìkan fún ẹ sọ lóun ètò ìpàlẹ̀ ẹ̀kọ́ yẹn kọ́kọ́ pọ́kẹ̀tì ẹ̀ nù kí pẹ̀pẹ́ orí ẹ pé bó ṣe pọ́kẹ̀tì ẹ̀ ẹ kí n má sọ kí nìkan fún ẹ sórí ìrókò ẹ ti wá wó sílé agbẹ́dó báyìí o ó wá kó sọ́wọ́ gbẹ́dógbẹ́dó ẹ̀ ẹ yẹ́s má gbẹ nígbẹ ọmọ ibo rárá ó máa gbẹ ní tìbílẹ̀ ní mi sọ fún ẹ tìbílẹ̀ wo ó máa ráàdì ọmọ kódóbílẹ̀ máa ráàdì tó máa jòkó báyìí ó máa round kì í ṣe pé ó máa tún round nìkan ó máa ní sọ̀pọ̀tà báyìí ó máa ní sọ̀pọ̀tà báyìí ó máa lè enjoy tó gbẹ́ yẹn o máa fọwọ́ kan jẹ́ o mi ò sì èmi ò àdúrà sí kò fọwọ́ kan jẹ́ o kò ní jẹ́ kó tètè jẹun kíákíá o máa jẹ́ gan ah torí bí màmá mi ṣe máa jẹ kan nìyẹn máa jẹ nǹkan bíi pé mi ní jẹ mọ́ máa jẹ bàjẹ́ máa jẹ bá inú ni kò yẹ òdẹ yé wa báwo látẹ̀kan bọ̀bọ̀ ìgò disappoint rẹ̀ mú kàn jàre kí ló dé ṣe à ọ̀rọ̀ òjèbí ìwọ kọ́ ló gba ìyàwó dáàdì ẹ̀ náà dáàdì ẹ̀ ló gba ìwé ọ̀rẹ́ rárá o èmi ni mo rán gbogbo wọn ń ṣe. àdàkùn àríkẹ́ wọ́n mọ̀ ṣe bá àmọ́ kọ̀dà ah, ẹ̀mí rẹ̀ security ọ̀dẹ àwálógún máa fèèyàn sẹ́nu géètì èkó làwà èkó ah, èkó sì ní ìbàjẹ́ là ń gbọ́ ọlọ́run àmọ̀ <laughs> pé lọ́dọ̀ ti alọ́run <laughs> ìgbòho ti sàrú ni ẹ̀wọ̀n wí ṣùgbọ́n èkó ní ìbàjẹ́ ń rìn ẹ̀ bó ti lóun ọjẹ́ nu ǹnẹ́ àbúrò rẹ̀ rè làbákẹ́ kò jẹ́ gbádùn o ní sàṣukú ni èkó ni o èkó ni o èkó ni mo ní à ah, ó dé kò èkó tó lè dé oṣù ọ ó ní bó kó ṣe wa lábúlé dọ̀hún yìí ti ń dó orú kí n sáà wá sí àyìn kó mọ ẹgbẹ́dọ̀ rẹ̀ mi dára burú èyí ò lé mú ẹ̀wọ̀n wa ẹrù díẹ̀ kọ́ ká lọ nígbà bá dé gbogbo tó mọ̀ lò àti rẹ̀ ọ̀rà fọ́ àti pé ti ọ̀rọ̀ ilé ìwé rẹ̀ ni mo bá wá ní ìjọ òní tọ́lọ̀ fi ní kí sẹ́yìn ọ̀pọ̀ lọ́rẹ̀ hmm, ń bá mu lẹ́yìn ish wẹlẹmu wẹlẹmu gbogbo yọba rọrùn yọba mọ ọ̀dọ̀dọ̀ rẹ lọ ké gbogbo òwe tọ́ba fẹ́ ké kọ̀jẹ́ tó mu wá tó jẹ́ mu wá nù o ọ̀fọ̀ àjẹsàlẹ̀ lọ́wọ́ ẹ wò ẹ ń ṣẹ́ mi. ẹ ń bẹ́ẹ̀ ni ẹ ń ṣẹ́ mi kí ló dé gan-an ṣé wọ́n ń sọ ẹran mọ́ran kí kọ̀ọ̀kan kan pa ni wọ́n ní yín lẹ́bi ni mo ní yín lẹ́bi ni àbí kí ló dé ṣé wọ́n ń bí sórí mẹ́ja ni ṣé fẹ́ pa mí ni ah ọlọ́run mà ṣàánú mi o mo ò dẹ̀ gbọ́ nínú ìwé ìtàn pé bàbá mi yá kọ́bọ̀ lọ́wọ́ yín débi tọ́rọ́ tó fi parí ilé ẹ̀ wẹ́wà jẹ́ kí n sọ fún yín nílé ayé mi tiẹ̀ fẹ́ sọ pé nílé ayé yín àmọ́ ẹ má wàá jẹ́ kí n sọ pé nílé ayé yín mo ní mo fẹ́ bímọ ṣé dandan ni nílé ayé yín tí bá tún rí yín nílé mi tí bá rí ẹsẹ̀ yín nínú ilé yìí màá fọlọ́pàá gbé yín bẹ́ẹ̀ ni gbàdúgbàdú á lè gbowó àgbàdo lọ́wọ́ yín àwa wíta ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ tọ́ ẹsẹ̀ mọ́ra wọn ẹ ń bọ̀ ń bíbà kí n gbà yẹn kọ́ sọ́dọ̀. bàbá òṣì. bọ́lá lé bọ́lá lé. Bọ́láńlé ẹ gbà mí. ẹ fi on. bẹ ọ́nà. bi bi bi bíi bíi salama yìí èmi bye. báyìí báyìí ish. Mami ìràbúlẹ̀ o ìràbúlẹ̀ yẹn. Àbúlẹ̀ bàjẹ́ ni. Mo tẹ́ bẹ́ẹ̀ jẹ́rẹ́ ọ̀làbúlẹ̀ mú o. Mami àti mi. Ṣé kí n bọ̀ ọ̀gbọ́n gbọ́dọ̀ sọ fún mi? Gbẹ́rẹ́ lẹ̀. Bello! Eh, si dobbiamo! Bello! Bello! Bello! Bello! Bẹ̀tùwálé, kí ni gbogbo nǹkan tó ti lè ṣe fún mi náà? Mi ìṣàlàyé gbogbo nǹkan tó ti ẹ̀ bá mi dánwò ni. n tí mo rí ìwọ ò rí kò yí ẹ ní n tí mo rí ò yí ẹ àà ah, ah, ah, mi ò lè ṣe é koríko abẹ́ ẹṣin ni ẹ koríko abẹ́ ẹṣin ẹṣin ò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ koríko tó bá ti wà lábẹ́ ẹ̀ tó bá ti jẹ́ poison ni kẹ́misọ́lá poison ni ẹ mi ò lè jẹ́. jọjọjọjọjọ mi kì í ṣe ẹranko má fi mi wí ẹṣin mi ì dẹ̀ kì í ṣe koríko èèyàn ni mí ẹlẹ́ẹ̀kejì ni pé hey poison mo ti wá di májèlé èmi ni májèlé wá lé lọ́wọ́ ẹ̀ ah, kó máa dà kó máa dà rántí àdéhùn èmi àti ẹ o ṣó ti rí sí ṣọmọ kó promise mi pé òun lè fẹ́ lómi àfẹ́mí nìkan kò kì í ṣọmọdé ṣé ìwọ náà tó bá tiẹ̀ jókòó kò rò kò wò dáadáa ó rí wípé Ọlọ́run ti ṣá mi sí ọ̀rẹ́ mi àti ẹ̀gẹ́ tó yẹ ṣe lo pop sí ẹ fẹ́mi àtẹ láti pàdé ara wa kò sí ìkòkò fẹ́mi àti dáàdì ẹ̀ má ṣe mí báyìí fífẹ́ pa mí ni ṣó ṣe mí léṣe ni mélòó ló fẹ́ kí n máa rántí ṣé bó ṣe máa ń dùn mí gbà yẹn ni àbí bó ṣe máa ń pàpà mi òde dì mí òde sá fún mi ẹ kí ló ṣe ṣáà mi ń bu ẹ̀jẹ̀ ni ṣẹ̀bi mi náà. àwọ̀ tí bá wà pẹ̀lú ni ó máa ni kí n wà pẹ̀lú mi ọkàn mi ò kí n sí bẹ́ẹ̀ ṣó miss mi ni ó ṣàlùyẹ bá ṣe jọba ṣe tẹ́lẹ̀ mo fẹ́ fi ilẹ̀ ó lè jẹ́ kí n fi ilẹ̀ látọ̀dún yìí ó láyé. Bòdé, bòdé ní sùúrù náà, kí ló dé kí ni mo ṣe? kí ni wọ́n ṣe gbogbo léyìí look how mighty the house is workers tí àwọn òbí ẹ àwọn àbúrò àwọn ẹbí ẹ tó bá wà pé kó fún àwọn ní owó ò ní fún wọn ní owó wàá sọ pé kò sí owó èmi dẹ̀ mọ̀ wípé ò ní owó lọ́wọ́ look ó dẹ̀ expect èmi káìjọ máa gbénu léyìí God forbid èmi ò lè bẹ́ẹ̀ gbénu léyìí mọ́ I am leaving this house today bòde bòde ní sùúrù kí ló dé gan pàápàá ṣé wo mọ̀ yín pé tíṣu ẹni bá ta ìyún máa ń dọwọ́ bò jẹ ni ó ṣàlẹ̀ expect mi kí n máa náwó láfẹ́ṣìlì ṣé gbogbo ẹbí tí wọ́n ń gòyẹn ṣé gbogbo ọlọ́nìfẹ́ mi dénú ni. tíṣu ẹni bá ta ìyún máa ń fi ọwọ́ bò jẹ ni ṣé yẹn wá ló sọ wípé kò fi ọwọ́ bò tiẹ̀ jẹ pa look i have spoken èmi àti ẹ àlè jọ gbínú lé ìmọ̀ wo mọ́tò wọlé Cass kí ló dé mi tí ẹ mọ̀ bó yóò fi oògùn owó gan ni. Ah, yes. bóde èmi. yes wo èmi ti sọ nǹkan tí màá sọ fún ẹ èmi fi ilé ilẹ̀ this right moment èmi àti àlè jọ gbélé yìí mọ i am leaving má tẹ̀lé mi o ṣùgbọ́n. Bode, no, no, no, no. Bode, I'm not going to say anything. Please, now, Bode, don't, don't understand me. Don't. Try, let you. lọ́wọ́ náà kí ló ṣẹlẹ̀ kí ló dé mo ti sùn mí kí ni mo ṣe ah, ní sùúrù kí ló ṣẹlẹ̀ sọ́kọ́ tó ṣẹlẹ̀ fún mi. ṣèdídì ni bòde jí láàárọ̀ yìí ó kò ń pààkì àwọn aṣọ ẹ ní ìjẹ́bù ló ń lọ ó lóun fẹ́ fi lé ilẹ̀ fún mi. Ah, ah, kí ló lè tó tó yẹn kí ló dé kí lẹ́ ń fà. kí mi ò mọ ohun tí mo ṣe fún wọn mo ní tóun fámìlì mi bá wá bíbá tó bá tọrọ owó mo ní fún wọn mo dé jẹ́ kó yé pé láì fi síbù ju gbogbo nǹkan tóun sọ yìí lọ. Hmm. at the end of the day bọ́dé sọ pé mi èmi ṣoògùn owó. but pẹ̀lú gbogbo nǹkan tó sọ sílẹ̀ yìí kò wá tó nǹkan tó máa torí ẹ̀ páàkì ẹrù kúrò nílé náà ọ̀rẹ́ mi ó máa ní sùúrù ni o ti gbọ́ wàá ní sùúrù gbogbo nǹkan tó wà lẹ́yìn sìn sùúrù ni jẹ́ ká wọlé ká lọ sọ á máa sort it out mo ti gbọ́ but ṣé mi ní mari ni ilé ìtúpa count ṣé mi ní mari ni àbí kí ló dé báyìí. ọ̀rẹ́ mi má wọrí wọn náà máa lọ sílé ọkọ ó ti di dandan kó ládé orí má wọrí. ó ti sú mi irun mi ti sú mi àbí ìrùgbèsè ayé wò lélẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ni mo nà wọ́n ibi mi tí mi ìtọ́jú àbí kí ni ti bòde ń bẹ̀. Bọ́láńlé. Ṣúrí, nǹkan tí Uncle Bọ̀dé bẹ́ẹ̀ sọ, all right o, yeah, it's very right. Ká ní pé ọkùnrin míì ni, á ti wọ pé okùnkùn ń ṣe fáwọn fámìlì tòun kò ní kẹ̀. Ò bá má ṣe fún ẹni tó súnmọ́ ẹ láyé But kò lè máa wẹ́ kó má go astray kó má dẹ̀ put ẹ̀ to order. Òun ni gbogbo nǹkan tí gáà yìí ń try láti ṣe. Ẹlòmíì fámìlì yìí gan-an ti máa rò bóyá òun ló ń kọ ẹ láwọn ọ̀wà tó ń wú yìí so mò ń bẹ́ẹ̀ nítorí ọlọ́run ṣe nǹkan tó kọ ẹ fẹ́ please. ẹ bọ́láńdé jẹ́ kèmi sọ fún ẹ a lè tóra wá báyìí ká má lè bára wa sòótọ́ ọ̀rọ̀ kí ni ìdí gangan tó o fi fẹ́ fi owó mọ àwọn fámìlì rẹ. ẹ wo mo ò lè ever forgive wọn because ọmọ gangan ni wọ́n ṣe okùnfà tí ìyá tó bí mi lọ́mọ fi kú àbí kí láǹfààní tí wọ́n ṣe fún mi gan. Ah, ah, bọ́láńdé má pa wọn ní family burúkú náà wọn kì í ṣe family burúkú they are still your family. àti pé gan kò sí nǹkan tó lè ṣe fún ẹ o máa rí ẹlòmíì tó yẹ pé ó ti experience irú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀yìn rí tó o gbàgbé ṣé wọ́n bá nǹkan tó lọ́n bá rán ẹ láti ṣe fún wọn and ó máa nọ́nà tó lọ́n máa fi san fún ẹ padà. ẹ wo ẹ lè understand àwọn pípú yìí wọ́n wicked débi pé ní ọjọ́ kan ṣé wọn kí wọn ṣe bí burúkú sí. ok ó yẹ wá sọ fún mi oore tí mo fẹ́ ṣe fún àwọn fámìlì burúkú yìí oore wo ni mo fẹ́ ṣe fún wọn ká ní pé ọlọ́run ò padà help bàbá tó bí mi tó fi da gbogbo nǹkan tó dà yìí tó wáá fi ogún lẹ̀ fún mi ṣó fẹ́ mọ ibi tí mo wà lénìí owó òun wá délẹ̀ wọ́n wá ní kí n máa ràn wọ́n lọ́wọ́ ìrànlọ́wọ́ wo ni mo fẹ́ ṣe fún wọn ṣé nígbà tí ìyá tó bí mi àti bàbá tó bí mi tí wọ́n sunkún ìrànlọ́wọ́ sí wọn kí ló wọ́n ṣe. bọ́láńlé ọlọ́run kan fi àwọn pípù yìí ṣe sábàbí sí ikú mọ́mísí ẹ̀ ni fine wọn lè help mọ́mísí ẹ̀ nígbà tí mọ́mísí ẹ̀ sick but at the same time àwọn kan náà pa mọ́mísí ẹ̀ má torí wípé wọ́n ṣe ìkà fún mọ́mísí ẹ̀ kí wọn náà wá nípò fẹ́ fi owó kó fi san owó jọ nítorí ọlọ́run do your best ṣe wọ́n bá wọn pọ́n tó bá wọn kó lágbára láti ṣe fún wọn kó dẹ̀ fi tó kù fún ọlọ́run ó ti yí ẹjọ́ nítorí ọlọ́run. tí èèyàn bá sọ pé bẹ́jọ́ ṣe gùn tó lòun ṣe fẹ́ dáná ẹ̀ èèyàn máa sun nǹkan tí ò yẹ kó sun wọn tó o jọ wá àyè nínú ọkàn láti forgive wọn kó dáríjì wọn ẹ jọ please. ẹ wo ẹ wo ká ní kò ń ṣe yí pé mo fẹ́ ní ibùjókòó ni mo ti ní ní máìdí pé mo ò ní ever ní nǹkan ṣe pẹ̀lú wọn mọ́ débi àwọn ọmọdọ́mọ mi. thank god pé wọn náà sọ pé o fẹ́ ibùjókòó ṣùgbọ́n àrí ibùjókòó rere tọ́lọ́run ti pèsè fún ẹ yìí o ò ní rẹ́ni tó máa ṣí ẹ́ǹdì bẹ̀ ṣùgbọ́n ṣe nǹkan tó kún ẹ bá fẹ́ please i'm begging you in the name of god. ẹ ọ̀rẹ́ ọ̀rọ̀dẹ ló ti gbọ́ yẹn o jọ nítorí ọlọ́run ṣé wọ́n bá nǹkan tó lè ṣe kó fi tó kù sí ọwọ́ ọlọ́run do your best and leave the rest ọlọ́run adé gbà yìí tó kù ó mọ̀ pé ó ti satisfy conscience ẹ̀ ó tán. ìwọ ló advice ọ̀rẹ́ lórí ìyàwó bàbá ẹ àbúrò pé mi ò gbọ́ gbogbo tó ṣẹlẹ̀ no listen o disappoint me honestly o disappoint me can you imagine olóhùn advice ọ̀rẹ́ ẹ kó lè kàn ṣe pọ̀ pẹ̀lú ìyàwó bàbá ẹ̀ for what that is an abomination. mo sọ fún un lọ́rọ̀ gbọ́ ni. hello mr Ma, ọ̀dọ́ sọ pé yẹnyẹnyẹnyẹn ó yẹ gbẹ́nu wa bros ọ̀rọ̀ yóò tí ì yé yín ni. jẹ́ kó yé mi. pàtí mi ló kọ́kọ́ fẹ́ lédi yìí o ní skul o lẹ́yìn ìgbà tí ó fẹ́ tán ní skul ni bàbá ẹ̀ṣẹ̀ padà wá fẹ́ wá sílé wọ́n á padà pàdé níbi ẹ̀ ló ṣe sí o ẹ má ṣe mistake o. keep quiet ọ̀pẹ́ yóò ní wisdom ṣáà pẹ̀lú gbogbo effort ó lọ léwu kò sí làákàyè kankan fún ẹ ọpọlọ ẹ turn upside down it's against the will of God nínú bible ni o nínú quran ni o it's a it's abomination ó wọn lọ́sàn-án tí mo sọ ni look okay òun ló pa gbogbo òun ló pa pàdé is there any other communication kò sí lẹ́tà mọ́ kò sí pé à lẹ́tà síra wa kò sí pé à ń lè kọ́ kò mọ nọ́mbà gẹ́gẹ́ yẹn mọ́ it's a thing of the past now bàbá wa now lẹ́yìn náà listen to me ó fẹ́ ọmọ ilẹ̀ kan kings ó ti pẹ́ right mm-hmm. now bàbá yẹn wá ló wá dísà láti fẹ́ fẹ́ later after many years tí ó sì contact mọ́ tí ó sì mọ́ bàbá yẹn ṣe wá fẹ́ wọlé wọ́n á ṣe wá bí ìgbé ẹ bring ara yín back ègún ńlá ni ọmọ tó bá ṣe irú ẹ̀ fún bàbá ẹ̀ ó di lọ́kọ́ ọmọ tó náà bí ṣe irú ẹ̀ fún bros ẹ má mistake ṣe ok nínú bàbá àtọmọ báyìí ta ló bẹ̀yà ara wọn náà méjì ẹ sọ ẹ kò sọ yẹn bọ́ yìí ní typhoid ṣá òòrì sì ní kí ni èjì ẹ̀ náà so tó bá gbọ́dọ̀ rẹ̀ kalẹ̀ fún ẹ pẹ̀lú bó ṣe lọ skul tó yìí so gbogbo nǹkan tó máa place down ni ìwọ àti da ọgbà yìí ìwọ àti bàlújẹ́ that's ìwọ àti bàlújẹ́ let me tell you fact and listen to me take this from me now tó bá yẹ sori tí wọ́n bá wáyé even obìnrin ló máa ń ṣe irú kan bẹ́ẹ̀ tó bá délé ọkọ ẹ̀ tó bá rí pé ọmọ ọkọ ẹ̀ tó mọ tó ti pàdé àbọ̀ láìpẹ́ ló máa ń ṣe sí i tó bá jẹ́ ṣe sí bọ́ yẹn kọ́kọ́ ló gbọ́dọ̀ refuse ẹ̀ ó gbọ́dọ̀ refuse ẹ̀. fine bọ́bọ́ yóò fẹ́ ṣe sí mọ́ níbi yẹn ló tún gbé rẹ̀ wá wọ́n fún náà flashback kan ẹ̀gbọ́n ọmọkùnrin tó bá já bí tàwa ẹ̀ tó rà ń dùn ṣe bó já straight wọn tó já bẹ́ẹ̀ tó já rà. bọ̀bọ̀ yà wá refuse ẹ̀ i'm telling you kí o jẹ́ mi sọ̀kọ̀ fún ẹ lẹ́yìn ọlọ́run obìnrin mi ò gbàgbé o ti láìkì owó jù ah, mi ṣe ní láìkì owó náà nǹkan o láìkì owó jù ẹ̀ ń dán. Ah! mi máa gbàgbé reminds me one thing nípa kẹ́mi rè kẹ́mi rè kẹ́mi ọ̀rẹ́ ẹ̀ náà. ọ̀rẹ́ mi àbí ọ̀rẹ́ wọn eh, mo fọ́ ni. ọ̀rẹ́ wa náà ni ọ̀rẹ́ wa ni bàbá ọkọ ẹ̀ náà ló ń fẹ́ǹsì rẹ̀. Eh, ẹ ẹ bọ̀dẹ̀ ṣùgbọ́n rumors ayé ẹ máa ń kárì rumors eh, bàbá ọkọ ẹ̀ ń fún ààrẹ báyìí ló fẹ́ nu ààrẹ sọ fún mi sọ fún mi. ó ṣàlàyé fún mi ó ní bàbá ọkọ òun ló tòṣó lóun dẹ̀ gbà. ẹ̀ẹ́ ó lọ́kẹ̀ nǹkan tó pe nǹkan tó pe ló ń ṣe. Ah, olómọ̀ ọlọ́run tó bá wù mí ó pè é ọ̀la ọ̀rẹ́ mi ọ̀la ìtẹ́kẹ̀. ọ̀ṣẹ́ o. wá bó sì rí ọmọge méje tó rẹwà ẹ̀mí wọn la ẹ lò tá yìí yí gbogbo rẹ̀ báyìí tẹ̀mí ìwọ àbọ̀mọ rẹ̀ òfin ní lọ́tì. obìnrin tó rẹwà méje méje lórí pé a fẹ́ fi ra ẹ̀mí ẹyọ ẹnìkan ṣo péńdé àbí èèyàn méjì péréje. ah mi lẹ́yìn láti bẹ̀ o. Tàìlé. Wálé. Bọ̀dá Kànjí. Kí ló dé? Ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. Ó lè wọ̀rì. Kí ló dé? Ọmọ wa bíṣẹ́ ni ni wọ́n bá ọmọ mi fún kínní rẹ̀ ni. Kínní bọ̀dá. Bàbá ó yẹ ẹja wa lówó mi ti máa ma ẹ̀fẹ́ sí látàárọ̀ látàárọ̀ ti gbé ó yẹ ẹjẹ́ kan máa lò. Má bínú ẹ̀ torí ẹ tó ń wo ìyá ọmọ bóyá ẹ àǹtí ẹjọ bá bẹ ẹjọ torí Ọlọ́run ẹjọ ẹjọ just a minute ẹjọ ah. kí ló dé. Ah. wo yẹn wá wo yẹn wá mi lẹ rántí mi ọ. mo yóò rí bẹ́ẹ̀. irúṣẹ́ wo lẹ wá ń ṣe yìí. Eh ọlọ́run ní màá ló pa rẹ̀ nǹkan mà ti yàtọ̀ tipẹ́tipẹ́ tó bá máa tó tà tó ti kọjá lọ ọlọ́run bàjẹ́ tó bá mi tó nì ọlọ́run lọ́jọ́ mi lọ́jọ́ máa máa ṣerú ṣeré ni pé ìgbà táwọn èèyàn wá ń bá mi sọ̀rọ̀ lọ́dún ni wọ́n àdúrà pé mo ṣe ń dúró kalẹ̀ pé bọ̀dá pé téèyàn bá ṣe nǹkan kan pé èèyàn lè ní stroke wá rò pé ìjẹ́ kí máa fẹsẹ̀ kí n máa ti eré ah! ẹnìkan ló fi kíní bíbá rẹ gan ṣe mí lànà. ẹ ẹ jọ torí Ọlọ́run àǹtí ṣẹ́rí ẹni tẹ́ ń wo yìí òun ṣẹ́rí tẹ́ lè máa sọ̀rọ̀ sí ẹni àwọn ṣẹ́ ti gbọ́ mm. ṣẹ́rí nǹkan tó ṣe ẹ nǹkan tó ṣẹlẹ̀ yìí kì í ṣe ká ah, ẹ mọ bóyá jẹni tẹ́ bá mọ̀ nígbà ayé wọn bọ̀dá àkànjí tẹ́ ń wo yìí ojú wà lọ́rùn wọ́n wà òkè dáadáa àti pé ah, bọ̀dá àkànjí so ẹ̀yin náà lè sọ pé àbúrò yìí ni mí ń sìn. ṣé bí tẹ̀gbọ́n náà kúrò ní àbí gẹ́gẹ́ mo fi bá lámàá yín lọ láàrin ìfọ̀bẹ́ mi sori bọ̀dá mi tẹ́ ń wo ìyá ntì ẹ̀wù ọ̀rọ̀ ẹnu ò dáa wọn ò dáa rárá ṣé owó tí mo wá béèrè lọ́wọ́ yín gbà yẹn ṣé mo kọ́ fún mi lówó yẹn dèlí ẹ̀ fún ọ ẹ̀ fún mi. orí mi ò mọ̀ pé ẹ̀ fún ọ lówó nígbà tí màá fún ọ ló dá kí mo wá fowó ṣe. ẹ ṣe ń mọ̀ báyìí ọ̀wọ̀ wàdà má tẹ̀ sunkún ẹ má sunkún eléyìí ò ń sọ̀rọ̀ ẹ. ẹ sunkún. ẹ ó omi ló wá fúnra rẹ̀ ẹ mọ fíìsì dáàdì mi ẹ mọ bẹ kì í ṣe ibi táwọn àtẹlẹ yẹn o wọn ti kúrò nbẹ ẹni tẹbá ti dé kò jìnnà síbi tẹmọ tẹlẹtẹlẹ yẹn tẹbá ti dé ọfíìsì yẹn tẹbá ti dé bẹ ẹ ṣe àpò ní nọ́mbà mi máa pè ní káàdì tó tẹbá ti pè ajáde ẹ má dírẹ́sì bẹ ṣe dírẹ́sì wa o tẹbá ti wá ajá máa lé yín o. ṣé ìmúra rárá ni. báwo ni ìmúra rárá. bàbá ìdá wa lóhùn bàbá ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn tí mo máa dúró dè wá. káàdì mi lélẹ̀ ẹ bá ti dé géètì yẹn ká ẹ pe nọ́mbà tó wà lára káàdì mi. ọ̀dà ẹ má bínú ṣe bọ́. ẹ má múra báyìí o. kí ni o da. ẹ ṣe ti bá bá mú wọ sáà tìlẹ̀ yìí sọ̀rọ̀ lọ́wọ́. mímì mo da agbada ni kẹ́ ẹ kó lè. agbada. bàbá ó yá ó yá ó yá já máa lọ wọ́n ti máa dúró dè wá ẹ já lọ ẹ ti dá dúró látàárọ̀. ẹgbẹ́ ojúbọ ẹ̀yìnká jẹ́ romú. ẹgbẹ́ tó yẹ. lọ́rọ́mọdé òwò bàbá bàbá àtijọ́ wà fọmọ lẹ́yìn ẹ̀gá lọ́ba ń gbọ́ pé àkàjí ẹlẹ́yìn sọ́rí bó ṣe wọ́n o bàbá rẹ̀ lówó gan o èmi wọ́n kà sẹ́ńtọ́ bù mí sórí tí ọba yá nì ọ̀ jẹ́ bá sọ kí nìkan fún ọ tí ò ní bọ́dí sẹ́. Bàbá ẹ̀dá wa ló ah, ẹ̀ ní mímí tí mo máa dúró dè wá látàárọ̀ ah, ọkọ̀ fún àti ọmọ kájọ kájọ ọlọ́pàá iṣẹ́ kì í. Bàbá ẹbí dákú ẹ má máa di dára o. Ó fi kówó mi o. Owó wo lọ fi? Ó dọ̀bù ni tí bá wà nínú ọdọọdọ bá mú. Ó dọ̀bù sí ni bàbá ẹja ń lọ jà. ẹjẹ ọgá lálàáfíà lẹwa o ẹpẹ̀lẹ́ o ojú yín kún dáadáa o báyọ̀. báyọ̀ gàṣà. bíè. ṣàmàṣà. iṣẹ́ ti iṣẹ́ ti ṣe. kí lorúkọ wọn. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn orúkọ. orúkọ tèmi ni bímbọ́ ọ̀rẹ́ mi tẹ́ máa ń pè ní bímbọ́. bímbọ́. kọtọ sọ ẹ nìyẹn. orúkọ tèmi ni Simbi àwọn ọ̀rẹ́ mi dẹ̀ máa ń pè mí ní Iron Lady. next. orúkọ tèmi ni Stella ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní Aleya. ìwọ ń ṣe Yorùbá ni. Yorùbá ni chief. orúkọ tèmi ni Kubrat àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní KB. kúbúrà ló jẹ́ mùsùlùmí ni ẹnì yẹn o. orúkọ tèmi ni jumi àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní ní jùmìtì. orúkọ tèmi ni adéfúnkẹ́ àwọn ọ̀rẹ́ mi dẹ̀ máa ń pè mí pọ́tì. bọ́ ṣe orúkọ tèmi ni oyínkọ́sọ́lá àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní oyin. oyin lọmọ yí ẹ̀yìn sí mi kí n rí ẹ yí ẹ̀yìn sí mi. ó dà ṣé wọ́n ti sọ nǹkan tí ẹ fẹ́ lọ ṣe fún yín ẹ ń lọ fún ìdíje omidan tó rẹwà ni àwọn tí máa ń polówó àwọn aṣọ ìbílẹ̀ wa fashion show ṣó ti yé yín ẹ̀ ń tẹ̀ lọ ṣe nìyẹn ṣó yé yín mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe dáadáa tẹ́ bá débẹ̀ ọ̀rọ̀ mi yé yín fẹ́mi máyọ̀ gàṣà ẹ gbìyànjú kẹ́ ẹ gba orúkọ màmá wọn rí yẹn ni a máa lò tá a bá fẹ́ kó wọn lọ sílùú òyìnbó torí pé wọn lọ mú orúkọ tí ò ń ṣe tìyàwó gangan lẹ̀ kọ̀ǹpútà máa rí o. sí wàhálà sir. ó yá ẹ lọ yanjú wọn pàpà aṣọ ti yé thank you sir. yeah thank you sir. ẹ kà mú fún ẹ tẹ́lẹ̀. gbọ́dọ̀ pé ó ṣe mí bìrì pé ó ṣe mí bìrì pé bí ṣe ń ṣe ọ́ ní ṣe mí ọmọ ìyá mi. ẹ̀yin awo awo ń jẹ́ bá a bá débi iṣẹ́ ṣiṣẹ́ là á ṣe ẹ̀wájú àfọwọ́ àwo bá a. ọ̀làwálé o torí pípè la pè ọ́ kì í ṣe sí ti kú kì í ṣe sí tàwọn àti arówó lò bàbá rẹ àpè yín sí ti kú àpè yín sí tàwọn kẹ́mi yín ó lè gùn láyé ni o torí ọjọ́ ọ̀hún àná tọ́rùn mìlá ń tìkọ́lé ọ̀run bọ̀ wálé ayé ń lọ́rùn mìlá á pa ọ́ dé o á sọ ọ́ dẹni ọ̀run mìlá wá dáhùn lóhùn ó ní bọ́ bá ṣe bí ìṣe tèmi ni mo ti mú ọkọ̀ tí kú jẹ́ kú ọ̀gbọ́dọ̀ pa mí àwọn á ní ọ̀run mìlá kí ló kọ́ tí kú jẹ́ ọ̀run mìlá ní òru gangan báyìí lórúkọ tá a gbé kù abẹ̀bẹ̀ gẹ̀jẹ̀ lórúkọ tá a pàṣà sí ọmọ aráyé fojú bí wáyé ojú ayé ń yá ọmọ aráyé fojú ètìtì wọn lè ojú ilẹ̀ ń jẹ̀rọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọmọ aráyé fojú bí wògún kókó lára ògún lè asẹ́dẹ̀ lóbílẹ̀ ilẹ̀ lọ́bàtẹ̀pẹ̀ àtẹ̀pẹ́rì ọmọ wọn ló ni ọláwálé ẹni ọba pé ọmọ tẹ̀lé ayé pé yóò kú bá dáṣe kú tòǹtò gbòòrò. arówólò ẹni ọba sọ pé ọmọ tẹ̀lé ayé pé yóò kú bá gùntàn ṣe kú tòǹtì ẹ̀wọ̀ ẹ̀wọ̀ nù. ẹni ọba wa pé kẹ́yìn méjèèjì ọmọ pẹ́ láyé yóò kú bá kú kọ gàgàrà ṣe kú tòǹtà gàdá. ẹn torí òdì méjì báyìí la fi ṣe ìrànṣẹ́ kú òdì méjì ti wá di máyé tẹ̀yìn ògbérégédé o ẹ̀yàwó àbọ̀ mi rèé o. <laughs> ikú ìpẹ́ta lójú ran ikú òní ọ̀pá wọ́n ní kò ní ìpẹ́ta lójú ran ikú òní ọ̀pá wọ́n ní adédi iṣẹ́ bọ́sẹ̀ àgbà lẹ́yìn ọlọ́pẹ́lẹ́ àti arówódò bàbá rẹ̀ èsì báyìí ní gbàgbọ́ ẹ̀mú kú o <laughs> ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí nìkìrí kú lé lórí òkè òkè gbẹ́ngbẹ́ ẹgbẹ̀rún ọdún lónìí gbẹ́ngbẹ́ òkè òkè gbẹ́ngbẹ́ adéwálé ọmọ arọ́lẹ̀ ògùn kúmọ́ ikú ò ní ọpa ikú ìpẹta lójúmọ̀ bí mo ṣe sọ ikú ò ní pa awo tó. pèsè sí. bí n bọ́ ọba débi sí ìgbé ọ̀run lọ́mọ bá dé ọ̀tún bá láàyè fọ́ọ̀mù. àtàkùnmùjẹ ló kọ́ tá a pèsè sí ìtẹ̀lá ọmọ ìbílẹ̀ òǹkẹ́ ìgbé ọ̀run lọ́mọ bá wọn jẹ́ ọ̀tún bá láàyè rí papọ̀ ìkókè ìpètè ìkókè ìpètè ló bá pèsè àsì adéfúnkẹ́ ọmọ àdùkẹ́ ìpè ọ̀run ló mọ̀ bá wọn jẹ́ ọ̀run bàbá yìí jọba ṣe ṣe wà. ó tún tàgbọ́n lè pa bàbá àdì ajáfẹ́ wíwájú àràjá ara ló pa pọ̀ wọn lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún. ọ̀kẹ́ ọmọ yẹ́ kò sí ìpè ọ̀run ló mọ̀ bá wọn kò ṣe ẹgbẹ́ àsàkùntọ̀gbà rẹ̀ ń tẹ́jú erékọ́ ṣẹ̀ṣẹ̀ ń tìgbì kúbúrádù ọmọ àìná ọ̀run ló mọ̀ bá wọn jẹ́ òtún bá wọn jẹ́ pẹ̀lú àyè wọn. àṣẹ fìdísọ̀ ní tọ̀kẹ́rẹ́ òkìtọ̀kẹ́ kó bá jì báyà máa jìwóró jìwóró jìwóró síbì ọmọ ṣàléwá ìpè ọ̀run ló mọ̀ bá jẹ́ àṣẹ bálà ìlú ìjọmọ àṣẹ o. àwọn rí sọ wọ́n pè ó pè sọ wọ́n rí oyin kọ́sọ́lá ọmọ abẹni ìgbẹ̀rún ló máa jẹ. gbogbo ìpadà ẹ̀yin ọmọ méjèèjì ọ̀ àti fi ẹ̀mí ní àti fi lọ́pọ̀ ti wálé àti bàbá rẹ̀ àrùn bẹ́ẹ̀ ni. àṣẹ́kù. <laughs> kẹ́misọ́lá kẹ́misọ́lá mi ò rò pé mo nǹkan tó ń sọ. ó ṣẹ̀ṣẹ̀ ráyè ti tèmi ni no ó ẹ̀ṣẹ̀ ráyè láti fèsì sí mi nǹkan tó ṣẹlẹ̀ náà ni mo ti sọ fún ẹ yẹn. pé kí ni. bí pé mo ń lọ. ẹ wo ọmọkọ ẹni. kí ló ń sọ lẹ́nu yìí ná kí n ṣe kí ni kí n gbọ́ ọmọ bàfọ́sùn wò wò wò wò èmi sì rẹ́dì láti fagbá yọ̀gà o gbogbo nǹkan tá a ṣètìlẹ́ fi jó èmi rẹ́dì láti tú síta o àbí nà ọdún mélòó ni mo fẹ́ máa ságbà. ṣé sọ̀rọ̀ náà ọ̀rọ̀ yóò lè délẹ̀ fún tó gbé lọ yìí ṣé dáàdì mi ṣáà lọ́kọ ẹ̀ bàbá mi lọ́kọ ẹ̀ náà yóò gbọ́dọ̀ sọ pé àwọn olóyún ni. wálé ẹ lè gbé ọmọ bá fọ́ṣù. ṣe sùúrù ṣe sùúrù ọ̀rọ̀ yìí lè lọ ṣe ń wò yìí bàbá mi lóyún òun ló kó e òun ló kó e náà ò lè jọ. gbogbo owó ni mi àti ìwà fẹ́ fi ra wa mọ̀ bí òkú àti àwọn ọdún mélòó la fẹ́ máa ṣe lè dà. ká ṣáà máa wò ká máa wò. kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ah, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. sí Yeah, àbíkẹ́ tó fẹ́ mi sílé ẹgbúrò mi nígboro pé mo rìn bákan bákan mo rìn ìdọ̀tí rí mi ẹ ṣọlá gidigidi gan o. mo ní ta ló ní oyún inú ẹ. ìwọ ló ní oyún inú mi dèmásù bí mímọ ni mo sọ yẹn. tó o bá jẹ́ wọn o bá jẹ́ kọ́ ló ká jù ẹ lọ wọ́n ta ló lóyún inú ẹ. mo bá bò ẹ mọ ibẹ̀ yẹn wà lọ pé wà lọ pé katapila ló kọlu ẹ mo ní kó bá yẹ lọ́wọ́ mi mọ bí màá ṣe ṣe o. wàá yá sí mi sọ pé ha tó ṣe ha ó kẹ́kọ̀ọ́. tó wà nínú èmi kẹ́mi sọ́la tí ó bá ṣe ẹ̀jẹ̀ ní ló di ọ̀rọ̀ sí inú mi yìí kí má bí bá ti ṣe kí má lọ́wọ́ gbígbà ọjọ́ kúnlẹ̀ ní ká má gbowó ká má gbowó ọ̀dọ̀ tó tó tó. àìní aláyé ló fi àjẹ mí kò sí kan tó dàbí kọ́ lọ fún yan ní ọ̀rẹ́ èèyàn àtọkọ ọ̀tá mi gbáà ni mo lọ sí. ìgbà tí mo gbé wọlé lọ́wọ́ tí mo ní kó kó ṣépè fúnra ẹ̀ bó ṣe ń gbéra ẹ̀ ṣépè ló ń fira ẹ̀ rí. báwo àwọn àti ẹ̀gbọ́n èmi ṣẹ́gun sóògùn fúnra mi ọ̀tá kìlì gbéra ẹ̀ níjà àwọn ọmọ rẹ̀ ọ̀hún pé fáà mi lékemu ọ̀hún pé ọ̀pẹ̀lẹ̀ mi lọ́lẹ̀ wọ́n ìdásẹ́ ara ọmọkùnrin rẹ tá a lò tá a fi pèsè ajé òkúkúlùsọ tí ń lù fún ọ̀hún tẹ́ẹ̀jọ́ ń jẹ tẹ́ẹ̀jọ́ mu tí búrúdì rẹ wá jí dáadáa ọ̀hún kò lè dọ́gbọ́n mọ́ bí ọ̀bá ní bó ṣe jẹ́ bí ìyàwó rẹ̀ rí àwọn ìrìn kan ni kò sí ní tí oyún ó pàdé ìsàlẹ̀ ẹkùn rẹ̀ àwọn wọn èyí ò ní wípé bí ìyàwó rẹ̀ ọ̀hún bá ti wá ń búra ó ti wá túmọ̀ sí wípé kò sí kọ́lọ́fín kankan mọ́ ọkàn mi ò sọ bẹ́ẹ̀ o hmm. mọ tí wọ́n ń pè létekete o ọ̀dà ṣíṣe é kù bó bẹ́ẹ̀ ò bá kọ òkè bá tọkànlẹ́lẹ́ wọ́n ní di àgbéká ṣíṣe. Ibà! Ibà! Ibà! wá yọjú ibà wa máa fi kùtùkùtù ọba yìí ibà bá a bá fẹ́ mu lójú a máa rí àgbẹ̀rù omi nínú abá ìkẹjà kéré ní ohun tí bá fẹ́ fẹ́ kiri ọ̀rẹ́dà ọ̀rẹ́dà ọ̀rẹ́dà. Ayé rẹ̀ lò. Bínú lọ lẹ́nu. Ẹ jẹ́ kí n máa lọ. Ẹ jẹ́ kí n máa lọ kí ló bá lọ sí ẹlẹ́wọ̀n ẹ̀jẹ̀ ìdílé náà ọ̀rọ̀ ara rẹ kò yé o. wọ́n kí ní ìjọba mọ̀ wọ̀nyí ọ̀ràn ni wọ́n pè níwájú rẹ̀. wọ́n ti gbàgbé ọmọ àgbẹ̀ nígbà tí àwọn àgùntàn ló ń lé ọmọ rẹ kiri ọmọ rẹ wálé kan ṣoṣo tó bí táwọn ọmọ náà jẹ́ sùn lọ́sàn-án lóru ọgbàgbé ní tá a ṣe ń gbà náà tá a fi ra ẹ̀mí rẹ̀ padà. wo fọ̀tọ́ síbẹ̀ kékeré ló ti gbọ́ èyí tó tiẹ̀ wá gbé gbogbo rẹ̀ rù báyìí ni wípé hmm. tá a bá lè rí ètùtù ṣe láṣeyọrí tó ìjáde láyé ìwọ ọmọ rẹ ẹ tó gbúdọ̀ tọ̀ sójú òpó kan náà ẹ bá dán òun yín ẹ̀mí rẹ̀ ní òyìnbá àgbọ̀dọ̀jọ tàn sójú òpó kan náà mọ́ ìyẹn ti ẹ̀ṣẹ̀ pẹ́rẹ́ kí ló fẹ́ máa mẹ́mí àti ọmọ mi máa lé ọmọbìnrin kan náà káàkiri nígbà tí mi ò kì í ṣe ẹnìkan òkè ọ̀hún kí ló fẹ́ fààyè àmọ́ ti pé ká lo díndín obìnrin méje lórí ìbára ìní èèyàn kan àbí méjì padà ṣe bó ṣe wà á á á á á á. Eh, iṣẹ́ mọ́ṣọ́gbó eh, kí ni káwa ṣe báyìí ọ̀nà wo la máa gbà kó tó yá wa ọ̀nà àbáyọ̀dà. Hmm. ṣọ́ọ̀ṣẹ̀lẹ̀ béèrè kí ni ṣíṣe ní ìsìn tiwa wọ́n lọ́ọ́ má <laughs> ẹ̀mí ọ̀kan nínú ìwọ àbí ọmọ rẹ wálé ó lọ dí o àwọn ìyá mi fẹ́ gbà kan nú méjèèjì láàrin wálé àtẹ̀lé ọ̀dà mo ti bọ̀ náà bàbá ti ṣàrà ẹ̀. àmọ́ bọ́bá wa jẹ́ wípé ìwọ ò ṣetán àti de loro yẹn àṣírí nítorí ọ̀ṣẹ́ pátápátá ò ti tú sí mi lọ́wọ́ pátá sórí nípa ìdí èèwọ̀ tó jẹ yìí láwálé ẹnìkan fẹ́ nìkan lẹ̀ láàrin ọjọ́ méje èmi ò dẹ̀ ní ikú torí èmi kì ó kí ikú kíkú kan bí kò ṣe yíyé. dadi dadi ipò. Thank you. tó ti ládòdò lónìí tó kún fún ìdùnnú ó padà wá dìlé ẹkú. ó padà wá dìlé ẹkú. lórí ìfẹ́ tí bàbá mi ní sí mi. nígbà òjò tó fẹ́ mi nígbà òdà. Ah. ọmọbìnrin yìí náà kọ. ṣé mi mọ alẹ́ mi láyé? mo lè sọ fún tó pé mi ò ní ṣe náà mo ní kí bàbá mi lọ fẹ́ yàwó for God's sake ó mú yàwó wá sílé báyìí ló dàá kù. Ah. nígbàdàn tàpá sóògùn ẹ̀ ló tàpá sọ̀rọ̀ ẹ kúrò ìfẹ́ tí bàbá ìfẹ́ mi. ńlá lélẹ̀ yìí kó yá jẹ̀sí lọ kó yá jẹ̀sí. tọrọ ìdáríjì lọ́wọ́ bàbá mi foríjì mi. ẹnì èwo lélẹ̀ tó tún ṣe yìí. mo receive inspiration kan ni ah, àyànmọ́ hmm. ọmọkùnrin kan wà tí orúkọ rẹ̀ jẹ́ arówólò arówólò ń ṣe oògùn owó láti lè jẹ́ kí òun àti ọmọ ẹ̀ kí wọ́n jẹ́ èèyàn láyé ṣùgbọ́n at the end of it àwọn méjèèjì ń pàdánù ẹ̀mí wọn wọ́n ń pariwo lọ́tún wọ́n ń pariwo lọ́sì láìmọ̀ wípé àyànmọ́ tiwọn nìyẹn. assignment ni mo máa rèbéyàn fún yín ẹ mà ti ń divert síbòmíì wọ tó bá ti gbé wá fún ọ̀rẹ́ mi ah, ọ̀rẹ́ mi ò kìí ṣe é rárá ó máa ń take it serious. ọdún ṣe sẹ́yìn ò mọ̀ wípé àkúnlẹ̀yàn òun làdáyébà àwa délé ayé tán ojú wa ń kan gbogbo wa ẹni tí ò ní di ọ̀la òní ló ń kù. o gẹ̀ ẹ̀ tẹ̀.